إخواني المستمعون وأخواتي المستمعات السلام عليكم ورحمة الله وبركاته أدوك فالله وبا الله وبا تي أسراني مسلمين ẹni tí ó dá ọlọ́wọ́n bá mọ̀ lọ́wọ́n bá tí ó sì mọ̀ ikú ọlọ́wọ́n bá nìkan ló tọ́ láti máa jọ́sìn fún òun náà ni ọlọ́run ọba tí a fún torí pé orí ńláńlá ni tọ́lọ́run ọba nìkẹ́lá kó sí ìrìnlẹ́ni tí ó mọ ọlọ́run ọba kó sí ìrìnlẹ́ni tó yẹ sí pé a yóò mọ ọlọ́run ọba dípò wípé ọlọ́run ọba nìkan ló tọ́ láti máa fún níjọsìn ẹni tí ó mọ̀ yí pé ìwà ìnílàákàyè ni ìwà ìní ọ̀làjú ni ìwà àìgbọ́lọ́gbọ́n ni ká máa fún ẹ̀dá bí tiwa ní ìjọsìn ká máa jọ́sìn fún ẹ̀dá bí tiwa ọlọ́wọ́n bá tí ó là wá lójú tó jẹ́ kí á dá ilé ìbá iná náà ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹ̀dá ọlọ́run ọba lọ́já sí pé kàkàkan jọ́sìn fún ọlọ́run ọba ọba tó dá wọn kàkàkan dúpẹ́ fún ọlọ́run ọba lórí orí tọ́lọ́run ọba lẹ́gbẹ́lá bá sí fún wọn èèyàn bí tí wọ́n tí ò ní ìkápá láti so orí fún wọn èèyàn bí tí wọ́n tí ò ní kápá láti ṣe wọ́n ní ṣùtá òun náà ni wọ́n máa dúpẹ́ fún yàtọ̀ fún ọlọ́run ọba nígbàtọ́lọ́run ọba lẹ́gbẹ́lá bá sí wọ́n lórí ọlọ́run ọba jẹ́ kí wọ́n gbọ́ débi wípé wọn àdá ọlọ́run ọba mà débi wípé ọ̀dọ̀ ọlọ́run ọba lórí ti ń wá gbàtí èèyàn bá gbọ́ dépò wípé nígbà tí ọlọ́run bá ṣe lóore nígbà tí ọba wa dúpẹ́ tí bá wọn dúpẹ́ fún nǹkan mí yàtọ̀ fún ọlọ́run ọba ẹ̀rí pé àgọ̀ yẹn wọ́n sì gbọ́ débi wípé ẹ̀dá bíi tí wọn wọ́n sì pé abíbí tí wọn náà ni tàbí àwọn fúnra wọn náà náà ẹ̀kọ́ ara wọn ni wọ́n fi má òun náà ni wọ́n lérò pọ́tẹ́tọ́ láti máa fún níjọsìn lẹ́yìn ọlọ́run ọba ọlọ́run ọba tí ò jẹ́ kí àwa wà ní ọ̀run òun náà lọ́run ọba tá a dúpẹ́ fún. atọ́ra àlékún kí ọlọ́run ọba àtúrà jẹjẹ tó ọlọ́run ọba fún anabiwa Muhammad sallallahu alaihi wasallam ẹni tọ́lọ́run ọba àlékè lára láti wá fi ayé mẹ́rin lọ sójú ọ̀nà ọlọ́run ọba ẹni tọ́lọ̀wọ̀n bá ní kí ọlá tó rán láti wá kọ́ wa ní àwọn ẹ̀sìn ọlọ́ọ̀ba ilé ìtàṣe tábìrí ìyọnu ọlọ́ọ̀ba àwọn sẹ́tàṣe tábìrí àlìjẹ́nà ọlọ́ọ̀ba àtàwọn sẹ́tàṣe tí a fi jìnà sí iná alẹ́bìtọ́lọ́wọ̀n bá ní kí ọlá fi ṣe olùkọ́ àlékún ìkẹ́ ọlọ́run ọba àti ìrà jẹjẹ tán ọlọ́run ọba tó máa bẹ fún ànábì sallallahu alaihi wasallam àti àwọn ará alẹ́ ànábì àtàwọn sọ̀hábà àti gbogbo olùrin ojú ọ̀nà ànábì sallallahu alaihi wasallam láti jọ́sìn fún ọlọ́run ọba títí di ọjọ́ ìgbèrè àkìyàmà ó pàtàkì nínú sẹ̀mí mùsùlùmí kó gbàgbọ́ yìí la ilaha illallah torí pé tẹ́yàn bá gbàgbọ́ yìí la ilaha illallah irú ẹni báyìí a kò ní jẹ́ mùsùlùmí lọ́dọ̀ ọlọ́run bá ó dìbà tó bá tó gbàgbọ́ yìí la ilaha illallah tó sì fi rinlẹ̀ bákanáà gbogbo àwọn ẹ̀ǹkan tí la ilaha illallah tó kó sínú àti kan tí la ilaha illallah tó ń pèpè sí ó dìbà tó bá tó pé lára àyàn kí ẹ̀ tó máa jẹ́ mùsùlùmí gidi lọ́dọ̀ nínú àwọn alámàrí nínú alámàrí ẹlẹ́ẹ̀kẹsàn nínú àwọn alámàrí ta ní láti gbọ́yé nípa la ilaha illallah òun náà ni pé hiya sabilul fawzi bil janna la ilaha illallah dídìrọ̀ ma àti wíwà lórí rẹ̀ òun náà ni ojú ọ̀nà tí ó mú ní jèrè wíwà janna ìgbàgbọ́ la ilaha illallah ìdìrọ̀mẹ́ la ilaha illallah ìmá ti sẹ́tọ̀ nǹkan tí la ilaha illallah tó ń pèpè sí ìmá fi la ilaha illallah wùrinlẹ̀ òun ni ojú ọ̀nà tí ó mú nílà lọ sí bí wà jẹ́nà wọn sọ nínú sọ́ọ̀tù Al àyà ẹlẹ́ẹ̀kẹrùndín ní àádọ́rùn àlẹ́yìn ọgọ́rùn yẹn ni pé àyà ọgọ́rùn ó lé ní àyà karùndínlọ́gọ́rùn nínú Suratu Ali Imran ọlọ́ọ̀bá ọlọ́run bá ní gbogbo ẹnikẹ́ni tí àwọn ọlọ́run bá lè kẹ́lá bá gbé jìnà sí wọ iná faman zuhziha àìnà àìbẹ̀ẹ́dà àìnà gbogbo ẹnikẹ́ni tá bá gbé jìnà sí iná wà udkhila aljanna táwọn ọlọ́run bá lè kẹ́lá bá fi rú ẹni bẹ́ẹ̀ wọ táwọn ọlọ́run ọba àlékẹ́ láti àjẹ́kò wọn lọ́jọ́ ìpínlẹ̀ kìyàmà wa ó dì kílà aljanna táwọn ọlọ́run si àlékẹ́ láti aljanna fàkọ́dẹ̀ fàáz ọlọ́run rẹ̀ níbẹ̀ ti ni èrè lọ́dọ̀ ọlọ́run aljanna ilé báyìí léèrè tó ga jù dhalika huwa al-fawzu al-azim ọlọ́wọ́ bá ní èrè tó tóbi jù òun náà lélé báyìí ṣe hadithi tó wá sàlàyé fún wa wípé gbogbo ẹnikẹ́ni tí wọ́n mú jìnà sí iná tí ó sì wà aljanna òun náà lẹni tí la ilaha rẹ bá dúró dédé òun náà ni hadithi tí al-imam àti alìmáàmù muslim aléhìmá rahmatullah tí wọ́n gbà wá nínú wọn sọ̀híhù àwọn méjèèjì Ànábì sallallahu alaihi wasallam wọ́n sọ wípé man shahida an la ilaha illallah gbogbo ẹnikẹ́ni tó wípé kò sí ẹnìkankan tó tọ́ láti máa jọ́sìn fún àyàfi Ọlọ́run Ọba nìkan gbogbo ẹnikẹ́ni tí gbàgbọ́ rẹ̀ bá dúró lórí báyìí gbàgbọ́ rẹ̀ dúró lórí wípé èèwọ̀ ni láti máa jọ́sìn fún ẹlòmíì lẹ́yìn ọlọ́run ọba wípé ìjọsìn òtọ́ láti máa fún ẹnikẹ́kẹ́ lẹ́yìn ọlọ́run ọba ọlọ́run gbogbo nǹkan tí ó mú wa mọ̀ ipé èèyàn nígbàgbọ́ èèyàn sì fi rìnlẹ̀ pé ànábì òjíṣẹ́ Ọlọ́run bá ní pé bó bá tí bá ti bá ti ń fún ẹ̀ ní rò pé iṣẹ́ tánẹ́bì mú wá fún yín látọ̀dọ̀ Ọlọ́run bá lélẹ̀ yóò máa gbà lónìí yóò sì máa tẹ̀lé irú ẹni bẹ́ẹ̀ lọ́gbà ànábì lójú sí Ọlọ́run bá pé iṣẹ́ Ọlọ́run bá lọ́wọ́ jẹ́ tẹ́lẹ̀ yìí báyìí náà tí lára ṣẹ́ tó ń wá fún wa náà ní ipọ́ Ọlọ́run bá lè kí láníká máa ṣe irú ẹni bẹ́ẹ̀ yóò gbàtọwọ́ tẹ̀sẹ̀ yìí sì máa ṣe irú ẹni báyìí ni gbàgbọ́ rẹ̀ sí ànábì pé dáadáa torí pé alìmánu bí rasul ìnígbàgbọ́ tí òjíṣẹ́ Ọlọ́run Ọba òun náà ni tasdiquhu bima akhbara ká nígbàgbọ́ sí gbogbo tí kágbà ànábì lódodo lórí gbogbo tánà ìbá fún wa nírò nípa rẹ̀ gbogbo tánà ìbí sallallahu alaihi wasallam bá ti fún wa nírò nípa rẹ̀ kágbà púpẹ́ lódodo وطاعته فيما فيما امر كما تلي النبي صلى الله عليه وسلم لوري ان تبقى ولا سبي كما شيء واجتناب ما نهى عنه وزجر كاسي جناسي gbogbo tí Ànábì sallallahu alaihi wasallam bá kọ̀ fún wa gbogbo tí Ànábì sallallahu alaihi wasallam bá jagbe mọ́ wa pé ká má dé bima ṣarọ́à kásì gbà wípé a gbọ́dọ̀ jọ́sìn fún ọlọ́run ọba àyàfi lójú ọ̀nà tí ànábì sallallahu alaihi wasallam bá gbé wá kágbà wípé àlè jọ́sìn fún ọlọ́run ọba àyàfi kí ìjọsìn wa kọ́ máa a kà yìí ó dìgbà tó bá tó pé lára yẹn a sọ wípé yẹn ní ìgbàgbọ́ tó pé sí ànábì sallallahu alaihi wasallam wa anna muhammad rasulullah gbogbo ẹnikẹ́ni tó bá tó wá gbà wípé anabi sallallahu alaihi wasallam òjíṣẹ́ Ọlọ́run bá ní pẹ̀lú àwọn ọ̀nà mẹ́rẹ̀ẹ̀rin tá a ti kàí wa anna isa abdullah tó sì gbà wípé anabi wa isa ọmọ maryam abdullah ẹrú sí Ọlọ́run bá ní ṣe kìí sọmọ Ọlọ́run bẹ́ẹ̀ ni kìí sọlọ́run

ìgbàwọ́ta ìgbàtíwọ́tí agbọ̀rọ̀ dúó nítorí ẹ̀lọ́bí jẹ́ sí pé gbogbo mùsùlùmí tí àwọn tí è ṣe mùsùlùmí àwọn kírísẹ̀n tọ́wọ́ wá bá tẹ́ni gba jésù sílé ayé rẹ̀ sọ fún ọbẹ́ kan tó wá bá wọn ìwọ́n ti gba jésù sọ fún ọ pé òwọ́kọ́lọ́ ma ń ṣe wá àti kémi gba jésù sínú ayé mi gbọ́ ìwọ́kọ́lọ́ ma ń ṣe pé ẹ èmò láti ní jésù èmi ti ní jésù tẹ́lẹ̀ kódà ìgbàgbọ́ tọ́lọ́wọ́n bá lè kílá fẹ́ká wa ní bọ́lọ́wọ́n bá lè fẹ́ká wa gba jésù lè mí ṣe gbà kìí ṣe irú ìgbàgbọ́ tí ọlọ́wọ́n bá lè kíọlá àti tí jésù gan fẹ́ká ní tọ́wá tọ́lọ́wọ́n bá lè kílá rán láti wá pẹ̀tẹ̀ fún òdì rẹ̀ kìí ṣe irú ìgbàgbọ́ yẹn tí wọ́n ní yẹn kìí ṣe irú ẹ̀lẹ́ nílé àmì mi gba jésù gbọ́ inú ìgbàgbọ́ wa lọ́wà inú ìgbàgbọ́ wa dágbọ́rọ̀ rílẹ̀ tágbọ́rọ̀ fi rílẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí kíká nígbàgbọ́ sí ànábì Ìsá alayhi salatu salam abdullah ẹrú ọlọ́run bá ní wa kalimatuhu alqaha ila Maryam kásì gbà yí pé ànábì wa Ìsá gbólóhùn ọlọ́run bá ní ṣe tọ́lọ̀wọ́n bá alékẹ́ láti kí ni alkọ́ha ila Maryam tọ́lọ̀wọ́n bá alékẹ́ lásọ sí ara anẹ́bìwà Maryam tọ́lọ̀wọ́n bá alékẹ́ lásọ sí ara ìyàwó Maryam kílẹ̀ tọ́lọ̀wọ́n bá alékẹ́ láti pè ní kalimatullah nítorí pé ọlọ́wọ́n bá alékẹ́ láti anẹ́bì Isa bí kalimatihi pẹ̀lú gbólóhùn rẹ̀ ló fi dá kèése pẹ̀lú àtọ̀ tí máa ń jáde lára ọkùnrin sí ara obìnrin nítorí ọlọ́wọ́n bá alékẹ́ láti pè ní wa kalimatuhu alqaha ila

ẹgẹ́ bí ẹ̀mí tiwa yìí ẹgẹ́ bí irú òṣèlú tiwa agbọ̀nà nígbà wọ́sá nẹ́bí ẹ̀yìn sábà yìí kìí sí sọ òun nìkan ni irú òṣèlú Jibril alayhi salatu wa salam irú kí ẹ sì gbà yí pé wàlìjánà tàhàkùn kí ẹ gbà yí pé àlìjánà òdodo ni àlìjánà ń bẹ nítòótọ́ ká nígbàgbọ́ sí pé ń bẹ òdodo sí ni kódà bó ti ẹ̀já sí pé ààrí sójú ìgbàtọ́lọ́wọ́n bá alékẹ́lá ti fún wa ní ìrò nípa rẹ̀ yẹ fún ọlọ́wọ́n bá alékẹ́lá dà aljanna kánàbí sọ́lọ́rọ́sọ́lá náà sì fún wa ní ìrò nípa ẹ̀ wípé ọlọ́wọ́n bá alékẹ́lá ó pàwà láti ká nígbàgbọ́ sí aljanna agbọ́dọ̀ gbàgbọ́ bẹ́ẹ̀ ládẹ́pàá gbọ́lọ́wọ́n bá gbọ́lọ́wà gbogbo ẹnikẹ́ni tí bá ń tako bíbẹ̀ àlìjẹ́nà irú ẹni bẹ́ẹ̀ ò nígbàgbọ́sọ́lọ́wọ́n bá nìyẹn torí pé ó ń pọ́lọ́wọ́n bá ní ọlọ́nìyẹn tọ́lọ́lọ́wọ́ ọba àdíkẹ́lá ọba tí è parọ́ ọba òdodo ó ti fún wa nírò nípa pálìjánà bẹ̀ wà lìjánà ta haqqun èyàn gbọ́nà gbà pálìjánà òdodo ni wà náà haqqun kásì gbà wípé iná náà òdodo ni tí ń bẹ ni ọlọ́run bá ní gbogbo àrẹ́bì sọ́lọ́lá ọ̀sára ní gbogbo ẹnikẹ́ni tí ìgbàgbọ́ ìbá ọlọ́run ọba àlékọ́ lọ́fíìrú ẹni bẹ́ẹ̀ wọ àlìjẹ́nà àìlàmà kana min al-amal lórí àwọn iṣẹ́ tó bá wà lórí ẹ̀ tó ń ṣe fún ọlọ́run ọba kún ìgbàgbọ́ yìí lọ́lọ́run ọba kò tó bí kò ṣe wípé àwọn samaratul iman e, àwọn àǹfààní àti àwọn èso tí máa ń bẹ lára àgbàgbọ́ ó gbọ́dọ̀ wà lára yẹn òun náà ní pé ẹnikẹ́ni tó bá gbọ́ Ọlọ́run bá gbọ́ tó sì ní iman dáadáa àwọn èso táàrí ni pé yóò máa jọ́sìn fún Ọlọ́run bá èso ìgbàgbọ́ ni pé yóò jẹni tí ó máa jọ́sìn fún Ọlọ́run bá tó máa ń lẹ́ni tí ń sojú kòkòrò àlìjẹ́nà Ọlọ́run bá wà kọ́ọ̀fàn àti lẹ́ni tí ń páyà yẹ ọlọ́run ọba bá ṣe máa jọ́sìn fọ́lọ́run ọba nìyẹn a máa jọ́sìn fọ́lọ́run ọba nítorí pàà ń sojú kòkòrò àjẹ́nà ọlọ́run ọba a sì máa jọ́sìn fọ́lọ́run ọba nítorí pàà ń páyà ìyà ọlọ́run tí ó fi jẹ ni tí ọba jọ́sìn fọ́lọ́run so ó túnmọ̀ sí gbogbo ẹnikẹ́ni tí la ilaha illallah rẹ̀ tó bá dúó dédé irú ẹni báyìí nínú àwọn tọ́lọ àwọn fẹ́ fẹ́ ọlọ́run bákanáà wà annaha sábàbùn mani'un bilkhuludi fi náà la ilaha illallah yìí òun náà ni sábàbí òun náà ni okùnfà tí ma ń kọjí yàn kú òdìdí kíyàn ṣe gbére nù náà okùnfà ní la ilaha illallah jẹ́ tí ó kọjí yàn kú òdìdí ìmá bẹ nínú ọlọ́run ọba lọ gbére ó túnmọ̀ sí pé ẹni ẹni tí ń ṣe láìláha ìlàláwọ̀ ó lè wọ́ná àmẹ́ni tí ń ṣe láìláha ìlàláwọ̀ kò lè ṣe gbére nínú náà kí ni ó mú ẹni tí ń ṣe láìláha ìlàláwọ̀ wọ́ná òun náà ni takusir ìmá tàfí ètò lórí àwọn ṣùgbùkù láìláha ìlàlá àwọn mẹ́jẹ̀mú tó gbọ́dọ̀ pé ẹni tí ń ṣe láìláha ìlàlá àmáwọn nǹkan tí yẹn ń ṣe kò bá la ilaha illallah òyìn jẹ́ pátápátá fún bí àpẹẹrẹ èyàn tí ń ṣe la ilaha illallah òyìn tó mutí yóò wọná bi mashi'ati ala ta'ala tí ọlọ́wọ́n bá àlékí

gbogbo ẹnikẹ́ni tí la ilaha illallah bá ti lè bàjẹ́ láàrẹ̀ irú ẹni bẹ́ẹ̀ yóò máa bẹ́rún ọlọ́run bá lọ gbére ni àmìnì tí la ilaha illallah rẹ̀ bá bàjẹ́ tó bá wá jẹ́ sí pé àwọn ìwọ̀ tó yẹ kó pé lára rẹ̀ ní òpé tó tọ́lá ti ẹ̀wọ́ náà nítorí páwọn wọ̀nyí òpé tó yóò padà jáde kúrò náà nítorí la ilaha illallah tó bẹ lára abẹ́ni tí ṣe la ilaha illallah tí ń ṣe zina abẹ́ni tí ṣe la ilaha illallah tí ń parọ́ ẹni tí ṣe la ilaha illallah tí ń jẹrìbá ẹni tí ṣe la ilaha illallah tí ń jalè ẹni tí ṣe la ilaha illallah tí ó ń ṣe jàmbá àti bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ lọ nínú àwọn kàtọ́rẹ́ sí pé ó dé àwọn ìwọ̀ la ilaha illallah gbogbo àwọn ilé báyìí gbogbo àwọn tó bá rí báyìí la ilaha illallah tó sẹ́kù lára wọn tí ó bà jẹ́ yẹn òun ni ó jẹ sábàbí fún wọn láti má ṣe gbére nínú náà annaha sababun mani'in lil khuludi fin nari liman istahaqqa dukhulaha gbogbo ẹnikẹ́ni tó bá lẹ́tọ̀ọ́ sí àti wọ nínú àwọn tó ṣe la ilaha illallah orílé ayé la ilaha illallah ti ń bẹ lára wọn ẹ̀ bí ò ní jẹ́ kan ṣe gbére nínú náà كما في حديث الشفاعة اجابوا سوانين وحديث الشفاعة حديث تي النبي صلى الله عليه وسلم ضمن قوانين ونقع في سيكبتيو سنة لجو كده القيامة nítorí pé nínú àwọn tí wọ́n sì pẹ̀ kúrò nínú iná wípé kí ọlọ́wọ́n bá rí pẹ̀lá yọ̀nda wọn kọ́lọ́wọ́n bá yọ wọ́n kó nínú iná òun náà ní gbogbo ẹnikẹ́ni tí la ilaha illallah bá ń bẹ láàrẹ̀ ó padà sì pẹ́ wọn kúrò níbi kúrò nínú iná tó sì padà mú ọwọ́ aljanna lẹ́yìn tó bá jẹ dédé àti ọtọ́ láti jẹ tán hadith yẹn ni hadith tí anábi sallallahu alaihi wasallam tó sọ fún wa hadith yìí wà nínú sahihul bukhari àbákaná wà nínú sahihul muslim hadith yìí bákaná wà nínú sunanu nasa'i àti sunanu tirmidhi ó sì wà nínú sunanu àbáwa ibn majah anábi sallallahu alaihi wasallam sọ pé tó wájú bẹ̀rẹ̀ kìyàmà ọlọ́run ọba àlékẹ́ lọ́sọ̀ wípé ẹ̀yin màláíkà àkòríjú mìnànáà ẹlọ yọkú nínú náà man qala la ilaha illallah gbogbo ẹnikẹ́ni tó bá sọ la ilaha illallah nílé ayé wa kana fi qalbihi mithqalu dharratin min al nínú imani ẹ̀mẹ̀ nínú báyà rẹ̀ ìdúwà ní pé imani rẹ̀ bàjẹ́ pátápátá kò sí àwọn nǹkan tí máa ń ba imani jẹ́ tí máa ń ha imani kú òyẹnyẹ kò sí àwọn nǹkan yẹn nílé ayé kò sí àwọn ẹ̀ṣẹ̀ tí ó ba imani ẹ̀jẹ́ yẹnyẹ kò sí nílé ayé ó sì wà lórí pé la kò sí àwọn nǹkan tó lè ba la ilaha illallah jẹ́ kò kó sáwọn nǹkan tó tako la ilaha illallah kí láwọn nǹkan tó tako la ilaha illallah kí ẹ máa sọ la ilaha illallah jù bẹ́ẹ̀ lọ àmọ́rú ẹni bẹ́ẹ̀ wá ń jọ́sìn fún kàrí àtọ̀fọ́nà ọba wallahi irú ẹni bẹ́ẹ̀ kò sínú àwọn tí wọ́n sì kàlẹ́ ìgbéra kò sí náà tó sì pẹ̀ torí pé ìmá pé nìyàsì nígbàtí yẹn bá kọsẹ̀ àbígbàtí wàhálà bá bá yẹn irú nǹkan mẹ́yẹn ẹbọ ni ìmá pé ẹlòmí yàtọ̀ fọ́lọ́run bá mi kò sí yàtọ̀ láàrin ẹni tó kọsẹ̀ àbẹ́ni tí wàhálà bá tó ní nìyà àtẹni tó kọsẹ̀ tí wàhálà bá tó ní Jesus name ó dà lẹ́mìí a máa sọ yí pé tàbá ní ká fi ọpọlọ ọpọlọ wò ó gẹn ẹni ẹ̀fẹ́ ẹni tó ṣe jesus ní ìlúṣẹ́ ọfẹ́ pé lórí jẹun tó ṣe níyàsì lọ torí pé anẹ́bì isa ń pè anẹ́bì isa ní ẹ̀rí wá tọ́pọ̀ nínú al ẹ̀rí wá tọ́pọ̀ nínú hadith pé ẹni rẹ̀ ní anẹ́bì kò sí sí ẹ̀rí kan nínú ẹni kò yí láì nìtì ànábì Ìsá ọlọ́run bá àlékẹ́lá dá kọ rẹ̀ láì mẹ́yẹ ìgbàmọ́ alùkùnrin ọlọ́run sí yìí ọlọ́run sí ìpínlẹ̀ mẹ́bí ọlọ́run ayẹyọ ìdajì ayà láì ọlọ́run bí dápa mẹ́bí ti jáde ìdajì àdíjà nẹ́bí báyà nẹ́bí ọ̀dápa ìwọ́tọ̀ ẹni ti ẹni wọ́n ti rò pẹ́ ní ọlọ́run ẹni ti ẹni ẹ tàbá gbé iṣẹ́ rẹ̀ sórí òṣùwọ̀n ṣẹ̀rí ọlọ́run bá pé orí òṣùwọ̀n tí ìrọ̀ ọlọ́run àti àdíta nẹ́bí wà láì ẹ ma wá rí pé kódà ẹni gan sáàsìlé pẹ́ ní ilẹ́ni ọlọ́run báyìí àwọn ìròyìn àtàwọn nǹkan àtàwọn táàmà mi mẹ́ni ọlọ́run nígbàtí ẹ̀yẹn bá sọ wípé ìnàlmọ́rọ̀dàlùwà tẹ́yìn bá ṣe sọ̀látùn fàtí ẹyọ kẹpẹrẹ sọ̀látùn fàtí ẹyọ kẹpẹrẹ ó lóore ju kíyàn ka kùránì lọ afdal min al-qur'ani sittata alafi marra ju kíyàn ka kùránì 6,000 lọ kùránì ọlọ́ọ̀ba subhanallah kùránì tọ́lọ́ kẹ́ wá ṣe àdàlátù bíbíà tí wọ́n gbé tí ò ní tẹ́yàn tún rí nínú ọlọ́run ọba lórí ẹ̀ wọ́n á ní kíyàn wá ṣe owó rẹ̀ ọkàn rẹ̀ ó lóore ju kéyàn ṣe kéyàn ka alùkùránì ọlọ́run ọba nígbà 6,000 lọ ó túmọ̀ sí pé sọ̀lá tún fọ́ tí àfùsọ̀ nínú ẹ̀kọ́ Sọ̀rọ̀sùn fàájì yìí lóore ju alùkùránì lọ ní. Nígbà tó wáyé pé kódà kìí ṣe kó lóore ju alùkùránì lọ nìkan, ó lóore ju alùkùránì lọ nígbà 6,000. Àwọn òdúbìnlá, ẹwà ọ̀rọ̀ burúkú irú ọ̀rọ̀ yìí ìkánà àwọn oníwà àti táwọn èèyàn máa ń gbọ́ láwùjọ yìí náà wọ́n ẹ̀jẹ̀ sọ́rọ̀ láìpẹ́ yóò ó ní àtàlátù àtàlátù ràgbó ó látàlátù ràgbó tí wọ́n ṣe àtàlátù ràgbó alámọ̀sẹ́ alámọ̀mọ́dìá wàsẹ́lì àtàlátù ràgbó ó ní sàlátù wọ́lọ́lọ́lá ó ní kò dẹ̀ sí iṣẹ́ náà tí ẹlẹ́ sí ní ìsìláàmù tó lọ́lá ju sàlátù fàájì lọ àyàbí fàájì àkété fàájì àtà máa ń kéyẹ wọn ọdá kọlu fàájì àyẹn ó ní kò ní kí wọ́n ṣe dọ́rù ẹ̀ wọ́n ṣe dọ́rù fàájì àyẹn wà láìkẹ́tẹ́ fàájì àtà máa ń kí òmìnir ọ sàlàyé rú fàájì àná pé òun nìkan náà tọba kírun sókè ládẹ ẹyọkẹ ládẹ ẹyọkẹ ni yọ gbà ní ètò orí tó torí láyé yọ gbà ládẹ ẹyọkẹ kó kírun sókè ládẹ ẹyọkẹ pé báyìí tọba kí zúrì náà ládẹ ẹyọkẹ tọba kí magrebi àbí tọba kí asiri ládẹ ẹyọkẹ magrebi ní ṣáì ládẹ ẹyọkẹ àmọ́ bẹ́yẹn bá yẹ tọ́lájú fàájì ẹyọkẹ péré ládà 1000 ó ní kódà ìrànlọ́kẹ̀ lẹ́gbẹ̀ẹ́ tọ́lájú fàájì wàláì mo ní ní báyìí mo ní ní ẹlẹ́ tó ní ká ìjẹyàn kẹ́ lè jẹyàn yẹn ẹ sì máa tó wàláì lọ́sọ bẹ́ẹ̀ ilé tó ní ilé tó ní bí ẹ̀bá fẹ́ bí ẹ̀bá fẹ́ bí ayé ìyẹn wà kọ́yìn sọ́lọ́ ilé ní bá ń bẹ nínú fásíà yẹn òun lọ́sọ bẹ́ẹ̀ òun lọ sọ bẹ́ẹ̀ ṣọ̀kọ́nà bá kó sànú wa kò sí nǹkankan tó ń gbára lé ju àwọn ìkàkùkà wọ́n ti rí kà lọ́dọ̀ àwọn ẹni ìsáájú wọn gẹ́gẹ́ bí ẹni tó sọ wípé ẹyọ oòrùn sọ̀láfì fàátì ẹyọ kàpẹ́rẹ́ ọlọ́lájú alùpùpù àwọn nǹkan kan mẹ́tọ́ tí ó gba láàyè lára yìí lọ́wọ́ èèyàn jẹ́ irú ẹ̀mí irú ọ̀rọ̀ tẹ́ni tọ́rọ pé kí ẹ máa jẹ èèyàn kí ẹ tó lè jẹ èèyàn yẹn irú ẹ̀lọ́rọ̀ tó wà láì ọba láì láyé lọ́wọ́ èèyàn jẹ́ pátápátá wọn èyí ò ní sínú ẹni tí wọ́n sì tàlọ́jọ́ pé àti yára tọ́rọ ọ̀rọ̀ kèèfè yìí nìyẹn kí ẹ sọ pé sọlá tó fàájì lọ́lá jù wọn lọ kí ẹ sọ pé sọlá tó fàájì lọ́lá àti ọmọ onítorí bá sí àyẹ wọ́n jẹ dọ́rùbù ẹ̀ nítorí pé kẹfẹ́ wọn ń pè ní jàkà bí i ń pè náà ní ọmọkẹ́rọ ọmọkẹ́rọ ọmọ pé jàkà kìríkà ó ní jàkà wẹ́wẹ̀wẹ́ láwọn yìí ó ní ọlọ́gbọ̀n ọlọ́mọ

gbogbo ẹnikẹ́ni tí bá ń pa ẹran ọ ń pẹran fún nǹkan mí ìyàtọ̀ fọ́lọ́ọ̀bá láìláìlá ọ̀rẹ́ ti bàjẹ́ bẹ́ẹ̀sì làwọn àdúrà kan bẹ lónìí tẹ́ máa ń fún àwọn èèyàn ó ní àdúrà yìí mẹ́jẹ̀mú ẹ̀ ní pé átàjẹ́lẹ̀ ohun átàjẹ́lẹ̀ ní mẹ́jẹ̀mú àdúrà tí màá pàdúrà yẹn àlìjẹ̀ lọ fẹ́ pé àdúrà pé yàn tàjẹ́lẹ̀ tó bá tàjẹ́lẹ̀ ẹ̀jẹ̀ yóò máa gbẹ abẹ́gbẹ́ lọ́hùn ẹ̀jẹ̀ yóò máa gbẹ

àbí gbogbo owó tó jẹ́ sí pé òun wá yìí sọ́ra lọ́sọ́dọ̀ ẹlòmí yàtọ̀ fọ́nàbà wà annahu kana rijalun min al-insi ya'uduna bi rijalin min al-jinni fazaduhum rahaqa àwọn àjẹ̀nú ni wọ́n ń kún àdẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam fàzàdúhù rọ́hàkọ̀ wọ́n wá ìsọ́ra lọ́sọ́dọ̀ àwọn ọmọ èṣù àwọn ṣẹ̀yàfí nínú àwọn àjẹ̀mú àwọn tọ̀wọ́ wà lé wọn fún níparun àwọn tọ̀wọ́ lé wọn fún lókù àkàdánù níjọ́ tí èyàn bá ti bẹ̀rẹ̀ kí máa so ògùn báyìí wà láìjọ́ èyàn tí ní òní ti ráyè ní òní ti rójú ráyè gbé sí ayé rẹ̀ torí pé táàbẹ́ bá fẹ́ tó bá fi lápẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ìlú ẹni bẹ́ẹ̀ ara rò níbalẹ̀ kíákíá yóò tàbí ẹ̀sẹ̀ gbé bómi bàbá abẹ́bẹ̀ ìfẹ́ níbúra o abẹ́bẹ̀ tọ́fẹ́ táwọn tún tàbí gbàṣẹ́gun àlàáfíà àtàrà tí wò ní kàkùn pàtàkì abẹ́bẹ̀ òníbẹ̀ lọ́dẹ̀ ní o àbí jìbá ti ẹ̀rọ ra jàmá rẹ̀ àbí nǹkan bára tẹ́lẹ̀ àwọ́kàtí ẹ̀sùn lásánlọ́kà lálà lórí náà ní ti bàbá ẹmọ gbé kọlùbá bẹ́ẹ̀ máa kú sílẹ̀ tó mọ́ sọ aláàtí wọ́n láyé ọ̀dá ọlá pẹ̀rẹ̀ níjẹ́ wíyẹ bá ti bẹ̀rẹ̀ tí máa sógun mọ́ sọ lẹ́nì kan pé ọ̀rọ̀ ẹlòmí bùkátà làákàyè lásán ni bẹ́ẹ̀ bá ti wọ́wọ́ àwọn tí ń sóògùn àwọn nílé ayé méjìlá méjì àwọn kan sóògùn àwọn kò sóògùn àmẹ́bì orí táwọn tí ń sóògùn fi bẹ́ta wá tí a sóògùn ibi tó fi mọ̀ pé wà láì ẹ̀wù lẹ́dà ẹ́là mú sórí àwa tá sóògùn àtẹ́yìntẹ́ sóògùn àjọ ń síkì ni àjọ máa ń sàárẹ̀ èmi ọ̀wá rí láyé pé àwọn tí bá ń sóògùn àwọn èyí sàárẹ̀ àbáwọn táyé sóògùn ní kàlà máa ń sàárẹ̀ sọmọ̀ pé wàhálà báyìí báyìí kí lẹ́ sóògùn èyàn kú fún yín kú báwa náà nǹkan ọjọ́ ọrọ̀gbọ́ fún gbogbo wa náà bẹ́ẹ̀ ní sóògùn tó dáwò sóògùn tó ẹ̀rí jẹ́ jù wá lọ tó ń dáyé sí gbogbo pàjẹ́ òun máa ń bá kódà àwọn tí ń bá yín sóògùn àdánwò ń sóògùn náà ẹ̀ẹ́gìníkẹni òkàkìníkẹni òkàkìníkẹni ìkẹ́ nínú wọn ló kú síwò ní ó ní pẹ̀ẹ́ yóò ti tó bí ọdún márùn-ún sí ó kú síwò kọ gbàgbé bàjẹ́fà kéje kọ́ gbàgbé bàjẹ́ ló fi láfídẹ́ntì ó ń lọ sí èkó wọ́n pè ní wà sí lébù àbá àtẹ́kùn wà sí lébù ó ìtún jẹ bàjẹ́ kí ẹ̀ tún jẹ bàjẹ́ wàláì nígbà tí ọwọ́ láfídẹ́ntì níwò ó tó sí ọdún márùn-ún àbátọ̀ gbajúmọ̀ ní ìgbà tó wá lásìdẹ̀ntì àwọn kírísẹ̀n lọ́nà ní ọkọ̀ yìí bábá lọ pé àwọn jùmọ̀lá pé à èyàn yìí kẹmọ̀ sí lásìdẹ̀ntì ìgbà táwọn oní ẹgbẹ̀ báyìí tẹmọ̀ pé èyàn tó sí lásìdẹ̀ntì gbogbo arọ́ ti ṣe yakata wọ́n bá fún pa wọ́n bá wọ́n bá wọ́n bá gbà jí lóyìn tó pọ̀ wọ́n tó bá bà tẹ́ àtúndé àwọn jùmọ̀lá tọ̀ ó sì jí àwọn sì gbọ́ ìròyìn wọn òkú tí wá kélé òkú tí wá kọ́ lólóńdé àbá ńlá nípa àbá ọmọ lọ́rin wàláì nígbàtí àwọn tí ń so ń dè fún yí táwọn náà ń kú àwọn tí ń so ń dè tán so ògùn fún yàwọn náà ń sáré ọ̀pọ̀lọpọ̀ ń bẹ lọ títù ẹni tí ń so ń dè fún yí òun náà rí jẹ kò rí mú gbogbo àdánwò tí máa ń bẹ́ni tí ó sòrò pátákò sí pẹ̀lú àti tí èbáwọn tí sóògùn kí wá láǹfààní ògùn tó ń ṣe gbogbo àwọn ilé ìbáyìí àwọn nǹkan tí wọ́n ń ba láìláì lọ́wọ́ ìrìnàjò ní kí èèyàn bá lè gbára lé ṣùgbọ́n ọba tó sànú wa na na na àwọn nǹkan yìí níbi tí elé níbi tí a láǹfààní àti bí ó sí lónìí lórí wípé gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ sí pé ó bá ti sí àwọn nǹkan tó lè bá la ilaha illallah rẹ̀ jẹ́ irú ẹni bẹ́ẹ̀

بھاری جرال wọ́n ní àwọn tí wọ́n máa ń gba islam wájọ́ pé tọ́bá gba islam lẹ́yìn tọ́bá ti rí ṣàhádà tọ́bá ti rí gbólóhùn ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan rasulullah tọ́bá ti rí tán pé ìwẹ̀ tọ́mọ́ ń wẹ̀ lẹ́yìn rẹ̀ yẹn pé ṣe ìwẹ̀ yẹn ṣe tó ní ìdàbí ní lẹ́yìn tọ́bá ti rí

ó ti sọ ibi tó ti fọ gbogbo àwọn ìbàjẹ́ tí mẹ́lá rẹ̀ yẹn tí kọ́kà máa kí wọn lọ ní bẹ̀tà àwọn bákà àlùfà àwọn gbà pé ọ̀ràn yẹn ní tó wẹ̀ tí bá ní eré tó ti fẹ́ tẹ̀sùn wọn jùlọ ní kí nílò ààrẹ ẹni bẹ́ẹ̀ ó ní láti wẹ̀ tí bá ní ṣọ̀lọ́ àìlà ẹlẹ́ẹ̀kejì wọ́n ní nípa ẹlẹ́ẹ̀kejì ẹran pípa pé lẹ́yìn ẹran tí à ń pa ní ọdún léyá jẹ́ ìgbàláyé tó ń bẹ láti pẹ̀ràn fún ọlọ́run ọba náà ìyẹn fẹ́ pẹ̀ràn fún pẹ̀lú àní ẹ̀kí ìrẹsì dúpẹ́ fọ́lọ́run ọba yàtọ̀ fún ẹran léyá bẹ́ẹ̀ ni àwọn ẹran tá ń pa nínú Islam yàtọ̀ fún ẹran léyá láti dúpẹ́ fọ́lọ́run ọba tó pọ̀ nínú àwọn ẹran tá ń pa láti dúpẹ́ fọ́lọ́run ọba yàtọ̀ fún ẹran léyá ẹran pé ọlọ́wọ́n bá àríkẹ́ láfún ìyàn lọ́mà ẹran tá ń pa ẹ lọ́jọ́ kejì ọjọ́ tá a bá bímọ ẹ àfi ń dúpẹ́ bá ní ọlọ́run là ń yẹn fún àbí ẹran tá ń pa nígbà tí a bá fẹ́ ṣe wà ní mẹ́tò nìkára téèyàn bá fẹ́ yàwó tó wá fẹ́ ṣe àpèjẹ pé òun fẹ́ yàwó ẹran tó pa ẹ ọlọ́run bá ló pa fún láti fi dúpẹ́ bá bá yàtọ̀ fáwọn ilé ìbáyìí ǹjẹ́ mo wá bẹ́ẹ̀ ṣe sàárà ǹjẹ́ mo lè pẹ́ran bẹ́ẹ̀ ni àmọ́ ọ̀nà tí wọ́n gbà pẹ́ran yìí òun náà ni pé èyàn fẹ́ ṣe ìgbàgbà ń bẹ sáńgbé ní alimaduba àti kápẹ́ ní alimadaba ọ̀nà méjèèjì ni wọ́n wá lọ́dọ̀ àwọn ìfọ̀há méjèèjì ló sì lálàáfíà máàdúbà ní pé èmi ò bímọ bẹ́ẹ̀ mo kàwé pé mo fẹ́ kó àwọn èèyàn lẹ́nu jọ mo fẹ́ kó àwọn èèyàn ló jẹjẹ láti ṣe dáadáa sí wọn kí ẹ wá pé ẹran wá pé àwọn èèyàn wá bá jẹ́ ọ̀dà bẹ́ẹ̀ sí nǹkan tó burú bẹ́ẹ̀ àmọ́ pọ́blẹ́mù ní pé kí ẹ wá lọ ẹran pípa máa dúà déètò mo fẹ́ sàdúà àwọn àbọ́bà mi sọ kùránì kalẹ̀ àwọn apẹran fún àdúà yẹn tó bá yẹ pọ́lọ́ ọba náà lápá fún kìí ṣe pé apẹran yẹn bá jẹ̀ síbẹ̀ ni torí bẹ́ kò sínú májẹ̀mú àdúwà sí pé kéyàn lágẹ́yìn kéyàn pẹ̀rẹ̀ bá dúà kò sínú májẹ̀mú àdúwà àwọn anẹ́kẹ̀lọ́wọ́ bá wọ́n máa ń sàdúà gan àwọn sọ̀hábà náà sallallahu sallam wọ́n máa ń sàdúà gan àríkí kẹ́kẹ́ dẹ́nì kan ti pa kódà adìẹ tó ti wà yìí wọ́n gbé wọlé wọ́n gbé wọlé náà nítorí ọ̀nà àti wá oúnjẹ ẹgbẹ́gbà ní bá ní pé àbá kọ́wàá sọ́wọ́ bá yí sàgbà yóò gbówà dúà náà nǹkan tó òkèlè náà tó pẹ́ lórí jọ ẹ̀mà ẹ̀mà ẹ̀mà tẹ́lì sí ẹ̀mà sọ tí ó bá ní àwọn àfọ́ jẹka dáadáa níjọ kódà àwọn nara wọn mẹ́gbà mi ọkà tí ó àwọn ń ní ọkọ̀ wà láì àwọn mọ́ nara wọn ní ọkọ̀ ebi náà ni tó bá ní ìjẹ́ tó wáyé kan jẹ́ ọmọ ebi pàwọ́ ọ̀wọ́ ẹjọ́ tó lọ́nà ẹ̀bá mú wá o so àwọn àbúrò ní ṣe bẹ́ẹ̀ ọgbẹ́ àlùmọ̀ kọ́rọ̀ yìí mú lè ga àwọn èèyàn lólè mú lè jẹ dúkìá àwọn èèyàn lọ́nà ìtọ́ ọwá ní tó àdúrà òwe ẹ̀bá mẹ́ta àdúrà yẹn mọ́ ń kẹ́rẹ́ o ẹ̀mẹ́ta àdúrà ẹ̀wá ní ṣe sàárà ẹ̀ pẹ́rẹ́ tá ń sọ fún ọ pé lókùwájú báwọn èèyàn wá ti ní kàgbọ́ wípé bí ẹ̀ àfikọ́ pẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bá jọ mẹ́jọ àdá tí ọba ti pẹ̀rẹ̀ sí tí ìgbà pé àdúrà ti ń ṣe nípa tí àdúrà gbẹ̀rẹ̀ fún lọ́mọ ń kà fún tó bá ní tó bá ní tó rọ̀ àwọn nǹkan báyẹn ní tó kò ní àmọ́ pé èèyàn kàfẹ́ pẹ̀ ẹran mẹ́bẹ̀ fún àwọn ẹ̀lẹ́nu jọ so tí ó sì máa fi tí ó sì máa ní ládá lórí ẹ̀ tó yẹn lè ṣe bẹ́ẹ̀ tó bá ní sí wallahu a'lam Thank you. Ah, sàárò owó òun náà ni ìgbẹ́ta pè ní sàárà ní sọ́dápọ̀ òun náà ni pé léyàn ṣe sí léyàn ṣe sàárà mo lẹ́ni tí mo rẹ́ni tí ò ní ìsìn mo ṣe sàárà fún pé ẹni yìí ó kù bá owó mo wá fún lówó nípa tó tọ́ ni àmọ́ wípé abẹ́sàdúà so ẹwà lọ ṣe sàárà ẹwà lọ fowó ṣe sàárà pé abẹ́sàdúà tó bá ní tẹ̀ dídá nìyẹn tó bá ní tẹ́rí ká máa lọ sàárà papọ̀ máa dúà dídá ni pé abẹ́sàdúà ti ká ṣe sàárà pé tó ọwà múyẹ báyìí ó fi ṣe sàárà

múrí kan múrí tàlá bàbá ní lálùbáríkà púpọ̀ ọwà lọ wá múrí kọ̀ọ̀ká gan tí bá ní so àwọn alubára ọwà lọ sọ́jà àbí kìíní kan wà lọ fún wa lówó yìí àti bẹ́ẹ̀ lọ tàbí kan jẹ àwọn àbọ̀ tó máa dá ẹgbà mi wá lówó yóò fi para wọ́n ní yóò fi rárá bàbá wa fi rárá fẹ́ so ọwà lọ gbé léyàn kan lọ́wọ́ ìgbà míì àwọn babaláwo máa ń ṣe ọmọ mi sàrọ́ọ̀dù àwọn bí náà bí ṣe ń gbà mí ẹni tí wọ́n gbà ìpẹ́ táwọn bá gbówó ẹ̀ lọ gbogbo bí ṣe ń pẹ́ lára ẹni tó gbó tó fún ẹ̀ lóyẹ̀ yọ́ padà sórí ẹ̀dàkùn ẹ̀mọ̀ wọ̀sán náà nígbà tí ìbí ń pẹ́ lára ti ẹ̀ ọ̀n sáájú àbíkọ́ lọ ọwá bẹ́ẹ̀ rọ sórí ẹlòmíì tánàbí sọ́lọ́sọ́ sọ pé láyé mìíràn àhàdùkùn hátà yóò sí

ó lè lọ́wọ́ ó lè fa tẹ́lẹ̀mà láì na ìlànà fún ìpàkọ́ ìjọ ìpínlẹ̀ ìjọba pẹ̀lú ẹni